gbogbo ẹ̀yin jama mùsùlùmí mo kí ọkùnrin mo kí obìnrin àkí ẹ̀yin bàbá ẹ̀yin màmá àkí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́gbọ́n fún wa àtàwọn tí ọjà búrò fún wa. ohun tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lónìí ni ọ̀rọ̀ zakat. kí ni à ń pè ní zakat? torí pé ọ̀rọ̀ zaka ó dàrú lọ́dọ̀ mùsùlùmí míì débi wọ́n bá wí fún un pé alájẹ yọ saka lọ́dún yìí ni yóò ní saka kọ́ rìyáwù ni sentọlọ ń pè ń zakanu àìmọ̀kànmọ̀kàn mùsùlùmí míì débẹ̀ kọ̀mọ̀yàtọ̀ láàrin zakatọ́lọ́ ń ṣe lọ́ranyàn àti zakariya tí jókòó èèyàn sàkákọ ríyáwù ni bàbá mà bára wa sọ̀rọ̀ tá a tara wa jí lórí ọ̀rọ̀ zaka yìí ọmọ tó bẹ́ẹ̀ torí bí àìmọ̀ kan bó ṣe dé lórí ọ̀rọ̀ zaka lónìí àpèjúwe kan mo fi lélẹ̀ yẹn torí tóun gbà pé ń jẹ́ zaka ni báárà ń kọjá lọ déré ń júmọ̀ ẹ̀bùn mi nítorí ọlọ́run ọmọ wa lọ fún báárà yìí ní hundred naira yìí wàá lọ fún fifty naira yìí lílà káyì mùsùlùmí míì gbogbo ní ti ń jẹ́ zàkọ́ jù báwọn lọ. abẹ́lòmíì ẹ̀yin àfa yìí wàhálà yẹn pọ̀ kí ló tún kù ó dé èèyàn méjì tí mo rán maka èèyàn mẹ́rin lèmi máa rán ní múra lọ́dọọdún kí lẹ tún ní yọ àyìnbá kan lọ ọ̀nà bẹ̀rún lọ́dọ̀ ẹlòmíì náà láì gbàgbọ́ yìí kí ni ń jẹ́ zaka àbí mo gbé scholarship kalẹ̀ gbogbo ọmọ tí ọba rò dáwò san èmi nìyí máa san nílùú wa kí lẹ tún ló kù kí ni tún máa yọ tá a bá da gbogbo eléyìí pọ̀ àtàwọn nǹkan míì tèmi ọmọ dépò màá fi ṣe example a rí i pé ká pera wa jọ báyìí wàláyé tó bẹ́ẹ̀ o jù bẹ́ẹ̀ lọ. ntí ó fi já mọ̀ pọ̀rọ̀ zaka tóbi lọ lẹ́yìn eléyìí tí mo ti sọ yìí ń fún wa ní ẹ̀rí pàtàkì méjì nínú ọ̀rọ̀ ọlọ́run àti nínú sunna muhammad sallallahu alayhi wa torí bàbá sọ gbogbo eléyìí kọ́mọ yìí pé gbogbo ń ta máa wá wulẹ̀ dààmú báyìí wọ́n máa yọ iye báyìí wọ́n kínní ńgbà téèyàn ọba mọ kọ́mọ́ máa gbé tí ọ̀tún wọlé kọ́mọ́ gba ti àlàáfíà jáde nígbà tí o mọ importance ntàlájò kó tà ń sọ̀rọ̀ ẹ̀ lólórí. gbogbo ẹni ọba ní alukur'an kẹrìmù lọ́wọ́ ẹ̀dàkùn ẹ̀ sí i ẹni tí ọba ní kọ́kọ́ kalẹ̀ bọ́ba délé tá a parí lẹ́kṣọ̀ yìí kóun náà lọ́ọ́ kà á bí ọba mọ̀ tún mẹ́ẹ̀ kọ́ wá translated Quran olóyìnbó lọ́mọ ni yorùbá ni kọ́dà bẹ́ẹ̀ yẹn ní ibo lòun adúgbò lọ́dọ̀ ọlọ́run wọ́n ti tú alukur'an kẹrìmù sí ibo lónìí kò sáwìjàre fẹ́nìkan bẹ́ẹ̀ yẹn bá ní gbéra lòun wọ́n tú alukur'an kẹrìmù sí gbéra bẹ́ẹ̀ yẹn bá ní àwa tápà ṣe mọ̀ pé Quran tí wọ́n tú sí tápà ń bẹ nípa báyìí kí gbogbo wọ́ wo ọ̀rọ̀ olúwa wa nínú suratu tauba èyí ò ní sura ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú alukur'an alkarim suratu tauba kálọ̀ wo àyà ọgbọ̀n ó lé mẹ́rin verse thirty four suratu tauba bóyá nítorí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a mú kur'an lọ́wọ́ màá kà á fún wa àmọ́ mo fẹ́ kí kó e pé bẹ̀yẹn láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ zaka tí òfin ní jẹ́ gbogbo nta bá wí ń bí yọ gbèsè kan já wọlé yọ gbà kejì jáde ìwọ náà mọ karu àyà yìí gbogbo ọjọ́ tí ọba ti wà lẹ́yìn tí yọ zaka máa fẹlẹ́ yìí náà ṣe wá sí fúnra rẹ kọ́lá bí wọn ṣẹ̀ṣẹ̀ pèdé pé ẹ wá bá wa sọ̀rọ̀ zaka. ọlọ́run ní nínú Suratu Tawba yìí àyà thirty four sí thirty five. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباؤهم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون كجباؤنا له أبير نبي 34-35 والقرآن الكريم ننو سورة التوبة chapter 9 القرآن الكريم بيهو تيه تيه قطو من تاتوي تاكيه ọ̀dà mi lójú pa àgbọ̀ jahannama ńgbà tá n ka sura yìí tá n ka yà yìí nísìnyí bẹ́ẹ̀ yàn tiẹ̀ tí mọ̀ tún mẹ́ ibi ọlọ́run bá sọ̀rọ̀ détọ́ bá débi jahannama iná ní ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kọ́ mọ̀ sí wa lọ́mọ iná àsọ̀rọ̀ zaka lè níná nú ibi tá n lọ nìyẹn àsọ̀rọ̀ zaka lè ní iná nú àṣeyàn lè wọ náà nítorí ikọ̀ yẹ zaka ń ń gbàwẹ̀ ń lọ ájì àsóletún ó lè jìyà anábí ó ti padà wà àlùjánnà nítorí pọ́sàhùn kọ̀yọ zàkáláyé ká tún máa yà yí fúnra wa ọlọ́ni walladhina yaknizuna adh-dhahaba wal-fidda ọlọ́ni gbogbo àwọn tí ń kówó jọ owó góòlù ni owó fàdákà silva ní ìtumọ̀ zahabu alfidọ̀ nù alukur'an alkarim láyé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ńgbà tá a yà yí sọ̀kalẹ̀ owó tí wọ́n ná ń jọ náà ní jẹ́ kínní azahabu walfidọ̀ gold àti silva wọ́n ná ń jọ̀hún eléyìí ní ọ̀wà túmọ̀ pé gbogbo ibi náà bá ti ná gold àti silva èyí tá à ń náà náà làlùkùránì ń wí wàlladínà yakunizuna dáhàbà wàlfẹ́dọ̀ níjọ́ wọn àná ọlọ́nlẹ́ra àwọn tí ń kó góòlì jọ tí ń kó sílvà jọ lónìí tiwa tá ń lò lónìí yìí wàlladínà yakunizuna dáhàbà wàlfẹ́dọ̀ ẹni tí ń kó náírà àti kọ́bọ̀ jọ bàbá kó nàìjíríà gbogbo ẹ̀dá èèyàn làlùkùránì ń bá sọ̀rọ̀ ibi owó lé wa bọ́bá yẹ pé àyà yìí a fẹ́ túmọ̀ rẹ̀ fọ́mọ amẹ́ríkà wàlladhina yaknizuna dhahaba wal-fidda gbogbo ẹni tí ń kó kíni jọ tí ń kó dollars àti sẹ́ǹtì jọ gbogbo ntẹ̀yìn bá ná kọ́ra bẹ́yìn ẹjọ́ ma maka tọ́jọ́ ma madina àyà yìí ọmọ túmọ̀ kíni wàlladhina yaknizuna dhahaba wal-fidda gbogbo ẹni tí ń kó rìyálì àti halala gbogbo owó láyé bó ti wà látànáà náà gold àti silver gbogbo ẹ̀ náà ní bẹ dòní àwa ná náírà àti kọ́bọ̀ ń bì yìí àwọn kan ná dọ́là àti sẹ́ǹtì ń bì kan àwọn kan ná rìálì àti halala ń bò míì owó náà lówó ń jẹ́ ọlọ́run wá ní gbogbo ẹni tí ń bá ń kówó jọ ṣé kíkówó jọ lọ́lọ́run lóun ọ̀fẹ́ ọlọ́run fi nǹkan kan kún un. يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله bí wọ́n ti wá ń kó jọ tí wọ́n ń si jọ nínà ìgbà kan ní nàìjíríà láì tí ì pẹ́ jù lẹ́nu gbà díẹ̀ tí àwa yìí náà dáyé bí wọ́n bá ní lamọ̀yìn olówó nítàfin máa mọ̀ pé àwọn bàbá wa lówó ń jọ̀hún ni pé ogun àpò lówó rẹ̀ ológun àpò ó ní ọgbọ̀n àpò ẹni bá ló lógún àpò ọlọ́gbọ́n àpò ní 1960s olówó ni àpò báyìí ló ní àwa lu ayé yẹn náà títí gbogbo ń tá a wá ń pè ní ti ń jẹ́ àpò àpò ogún àpò ọkàn àpò yìí nísìnyí kọ́ra kò tó yàn wọ mọ́tò kọ́ra mọ́tò kọ́ra kọ́ra táyà àmọ́ bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ fẹ́ lọ ìlú mi gan-an bẹ́ẹ̀ yẹn bá fẹ́ gbéra ń gbẹ́tì lọ Kánò nísìnyí kọ́dà ogun tá à ń pè lógún àpò yóò gbé lọ kò gbé bọ̀ bọ́ba sanwó àlọ nìkan sẹ́ńgì díẹ̀ ló kù jẹ́ ọgbà olówó sì nù ń jọ̀hún ẹ wá wo ibi tá a lo ayé yẹn dé lónìí kọ́dà léyìí tí ọ̀pẹ́ tí ó jìnnà gbogbo 1990s ní nàìjíríà òkun èèyàn lówó ni mílíọ̀nìà yánbálẹ̀ èèyàn lówó di kíni ó di mílíọ̀nìà ní gbogbo 90s ní nàìjíríà òkun owó nù àmọ́ lónìí ẹnìkan ń wo nǹkan kan nu tẹlifíṣàn níjó níyìí mọlọkí ẹni náà ń lé rẹ̀ wọ́n wá lẹ́nìkan bí nǹkan kan tí wọ́n ń ta kọ́dà bí sẹ̀rí ọ̀faramọ́ kéèyàn mọ̀ pé wọ́n sọ wọ́n àti ọ̀dànù sẹ̀rí ọ̀faramọ́ gbogbo tẹ́tẹ́ àmọ́ bí tá à ń lọ kọ́ yẹn wọ́n wá lẹ́ni yìí ẹni tá à ń wò yìí o ọjẹ́ two million àbọ̀jẹ́ one million ọlọ́jẹ́ ń jọ́ náà gbogbo àwọn ọmọ kéékèèké tẹ́jọ́ gbọ́ ni ọjẹ́ owó bàbá wọn tá a jọ jókòó táwọn wá bú ẹ̀rín ó ní bí wọ́n bá kó one million àbí two million yìí fún un tó débi tí ó ti ra materials kọ́lé yọ mọ̀ pé òun ò lówó kankan kọ́dà kọ́ ra símẹ́ǹtì tí ó parí ilé ní one million lónìí bẹ́ẹ̀ yẹn bá kọ́lé gidi kọ́dà one million pé ẹnu símẹ́ǹtì nìkan kọ̀ra bẹ́ẹ̀ miabali yẹn ní one million ní ìtí ó jìnnà jù ká mọ̀mọ́ sọ̀rọ̀ sixty seventies gbogbo eighties nineties ní nàìjíríà wa yìí mílíọ̀nìà náà la ma bẹ́ẹ̀ yẹn bá ní millionaire. lòun lónìí tí wọ́n á ju pátí ń ju kíní kan yọ sọ fún un pé kí ló ní àwọn mọ́tò àlòkù tá à ń dán kó wá tí wọ́n ń tà fún wa yìí bí wọ́n bá yìí jẹ́ òní máa lọ lé mẹkáníìkì ní ojúmọ́ ọgbọ́dọ̀ ní ju mílíọ̀n kan lọ bá a ṣe ń báyìí yẹn lọ bílíọ̀nì àlòkù táwọn èèyàn ń lé nísìnyí so ti ní bílíọ̀nù ní ọ̀rọ̀ mílíọ̀nù jẹ́ nǹkan kan mọ́ àmọ́ wa bá a lọ bẹ́ẹ̀ àmọ́ lọ́n kọ́ jẹ́ kí mùsùlùmí ọ wá hùwà tọ́lọ́n fẹ́ kí mùsùlùmí ó wù ìkówójọ ti mùsùlùmí bí ó ṣe yàtọ̀ fún ti kèfèrí òun náà ní abára wa sọ lónìí ọlọ́run ní yakinisuna dhahaba walfidda wọ́n kówójọ wala yunfikuna ha fi sabilillah wọn wá rántí pẹ́ tọ̀ọ̀tọ̀ lọ́hùn kan bẹ́ẹ̀ nu owó náà táwọn gbọ́dọ̀ mú jáde wala yunfikunaha fi sabilillah wọn rántí mú ẹ̀tọ̀ọ̀tọ̀ lọ́hùn kó nu owó tí wọ́n ń kójọ yìí ọlọ́run ní gbogbo ẹni ó dánrú eléyìí wò fabashirhum bi'adhabin alim ìyà tí máa tani tí máa roni ọlọ́run ní ẹjẹ́rú wọn mà bẹ́ẹ̀ irú ìyà bẹ́ẹ̀ ní dóde wọn lálùkìyàmà gbogbo ẹni tó lówó tí ọyọ ẹ̀tọ́ Ọlọ́run bẹ́ẹ̀ tí ọyọtọ Ọlọ́run bẹ́ẹ̀ àti zaka ni àti sàrà ni tí ọyọtọ Ọlọ́run kò nu owó rẹ̀ Ọlọ́run ní wa nabi sallallahu alayhi wa sallam sọ fún wa pé fabashirhum bi azabin alim ìyà ẹlẹ́ta ìlérò ń bẹ fún wa ọ̀pọ̀lọpọ̀ ayé tọ́lọ́mbà ti wí pé ìyà ẹlẹ́ta ìlérò ń bẹ fún yàn kọ́dà bẹ́yìn ò tí ì mọ bí ti ta ni bí ti ro nìyẹn ẹnu pé yà tí ma tààyàn tí ma ròyàn èyí ò gan tó báyàn lẹ́rù àmọ́ lọ́n fẹ́ràn àwọn ẹ̀dá púpọ̀ ọlọ́run tó wá fún wa ní insight tá a fi mọ irú ìyàwó lọ́lọ́run wí torí wa bá ní àdábọ̀ àlímù oríṣiríṣi ìyà pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kọ́ má jẹ́ kàn tọ́ sí wa ń bẹ̀ ni ọlọ́run níyà tá a fi jẹ àwọn tí ń kówó jọ áyà yìí náà láti ń tún o ẹ bọ́ sí áyà thirty five nísìnyí tí wọn ò yọ ẹ̀tọ́ tọlọ́hún ẹgbọ́n tọlọ́hún wí kẹ bọ́yá ọlọ́hún ajẹ́kẹ́rù ọlọ́hún ọba kó wa wa ọlọ́hún ní yawma yuhma fi nari jahannam gbogbo ń tó kójọ láyé yẹn gbogbo ń tó kójọ láyé ni owó gold ni owó silver ni owó dọ́là ni owó náírà ni. ọlọ́run ní bọ́bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama á wà á transform àwọn owó yìí á sọ wọ́n di nǹkan míì á sọ wọ́n di bíi metal téèyàn lè dáná sí àwa náà mà béèyàn bá gbé irin àbáyọ àbí nǹkan nǹkan tó fi bọnú náà nísìnyí báwọn bàbá wa alágbẹ̀dẹ sí máa ṣe yẹn tó ń gun ó di iná irin tí alágbẹ̀dẹ gbé sínú náà ẹ dákun ṣé irin lè yí mọ́ àbóǹgá ti di kíni. òun gan ti di náà ọlọ́run láàánú wọn ó bẹ́ẹ̀ gbowó rẹ bá ti pọ̀ sí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ tó èyí ò nìkan kọ́ fatukuwa biha jiba'uhum ọlọ́wọ́ wa ní sẹ́wọ̀ ní bílíọ̀nì ayé tó ìwọ ayé tó mọ̀kọ́lọ́ Allahu akbar pa àwọn màláìka láṣẹ pé. owó wọn tá a sọ di ntó di iná yìí bí irin tá a fi bọ ná kìí ṣe nǹkan rí tukwa biha jiba'uhum ẹ máa fi ẹ máa fi lọ iwájú wọn almikwaj iron ní Lárúbáwá ń pè bẹ́ẹ̀ pressing iron tá a fi ń lọ sọ ni Ọlọ́run lo language yẹn tukwa biha bí ìgbà tí wọ́n fi ń lọ iwájú wọn sẹ́yìn nìkan ni ẹ̀yìn nìkan kọ́ wàjúnúbùhùn àtẹ̀gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì wọn yọ́n bá gbélé wájú tó kígbe hé kó tó tutù ẹ̀tún gbélé lẹ́gbẹ́ ọ̀tún kó tó jẹ̀rora yín tán ẹ̀gbélé lẹ́gbẹ́ òsì kó tó jẹ yín tán wàdúhùrùhùn ẹ̀fi pírẹ́sì ẹ̀yìn rẹ̀ ẹ̀dàkùn bí wọ́n bá fẹ́ pọ́nìṣì èèyàn láyé tí wọ́n ní ẹ̀fi ayọ̀nù bọ́ná ẹ̀ wá fi lọ́ wájú ẹbí ó ń tọ̀ wọn níbo ní ti rí ẹgbẹ́ ayọ̀nù lẹ́nà ẹ̀fi lé lẹ́yìn anabu muhammad sallallahu alaihi wa sallam anabi sì ní gbogbo ohun tí ó tẹ̀ ń pè ní náláyé yẹn àti ná ayọ̀nù ni àti ná nkankan ni anabi <laughs> ní child play ni nínú náà tàlkìyàmà eré ọmọdé ni anabi ní is just about one over seventy náà tọ́lọ́hún gbogbo pé kíní ìgbóná one hundred degree centigrade tó gbóná jù nù bí wọ́n bá nìkan wọ one hundred degree centigrade àbí celsius tó gbóná jù nù anabi ni gbogbo ntí ń gbóná jù láyé yẹn bíi one over seventy náà tọ́lọ́n lálìkè àmà ni ìwọ́tọ̀ ọ̀bálẹ̀ with sandy kí wọ́n fa ayọ̀nà bọ́ná kí wọ́n gbélé ọ̀hún wájú wọ́n gbélé ọ lẹ́yìn bó ló ṣe fẹ́ with sandy náà tọ́lọ́hún wọn ó fi lọ ọ níwájú wọn ó fi lọ ààrẹ àtọ̀tún àtòsì wọn ó fi lọ tẹ̀yìn ọlọ́ni bẹ́ẹ̀ ni wọ́n máa wá ṣe lọ wọ́n máa wá sọ fún wọn sẹ́yìn mọ̀ pé bẹ́ẹ̀ bá ń jìyà ń gbà míì tí ọba ma ń tóun ṣe ó lè máa dùn rẹ̀ nínú pé ẹ ọlọ́run kúrì bẹ́ẹ̀ ń ṣe jàǹbá fún wa ni ẹ kú yàn wá jẹ ni bọ̀tíjọ́ tá a bá ń jẹ́ yẹn yà tá a sì ń jẹ́ ọmọ pé ìwọ náà ni architect ìyá yìí ìwọ lọ fa ìyá yìí fún rẹ another form of punishment nìyẹn ìyá tún lékún nù bọ́bá mọ̀ pé òun gan lòun fọwọ́ ara òun fà á ọlọ́wọ́ wa ní káwọn màláìkà ọmọ sọ báyìí fún wọn bí wọ́n bá ti ń fi ayọ̀ àtọ́ ń fi irin gbóná lọ wájú lọ ẹ̀yìn lẹ́ẹ̀gbẹ́lẹ́ ọ̀tún Suratu Tawbah àyà thirty five ọlọ́run ni ẹ máa wá wí fún wọn pé hadha ma kanaztum li anfusikum dọ́là yín ni náírà yín tẹ kójọ ni góòlì yín tẹ ń rújọ ni fadhuku ma kuntum taknizun yín tẹ kójọ láyé òun náà ló dìyà fún yín tẹ ń jẹ lónìí àlékún yànú bọ́bá ẹ̀kọ́ lọ́wọ́ ọ̀tí pé wọ́n máa wí fún wọn ni wọ́n lè máa dunra wọn nínú pé bọ́yọ́ lọ́wọ́ padà fi sàn àwọn lẹ́sàn dáadáa ẹni ọba rí nira ẹni ọba ṣe gbá nǹkan tí ẹ ò rí bẹ́ẹ̀ wọ́n tún máa sọ fún un pé hadha ma kanaztum li anfusikum ọ̀ràn tó fọwọ́ rẹ̀ dáláyé òun lélẹ́yìí ẹ dákun ẹni ọlọ́run bá ní kéétì rẹ̀ kọ́lọ̀ ní kọ́kọ́ lè gbọ́ alukur'an tọ́lọ̀ ń fún un lọ́kàn tí máa fi tọ̀ọ̀rọ̀ ọlọ́run kọ́dà bá a bá wí àyà míì má ta fi dìde yàn yín lónìí ọ̀yẹ̀kẹ́rù ọlọ́run ọba ó yẹ kéèyàn ó mọ̀ pé Ọlọ́run lẹ́tọ̀ọ́ nínú owó tọ́lọ́run bá fún kó wá owó tó kójọ kójọ ntí ó dì ní fún ọ lálkìyàmà ọwọ hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam pé eléyìí kèétí kan bóyá àlìjánná ló ń tọ̀ wọ́n padà wọ̀ bóyá ná o yọ́ọ́ máa jẹ ìyà yìí lọ bẹ́ẹ̀ títí tí èdòjọ́ tọ́lọ́wọ́n dájọ́ ní ó ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ bóyá àlìjánná ló wọ́n ti padà lọ ni bóyá nánà ni ó tún padà lọ àmọ́ pìrìàmbù yànú tí ọkọ̀ máa jẹ lọ náà ọ̀là nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam anabilẹ ni ọ gbádùn jù láyé kéèyàn má tọrọ ìyà Ọlọ́run kó má tọrọ náà kódà bó jẹ́ one minute kódà bó jẹ́ one second anabilẹ ni ọ gbádùn jù nù ayé gbogbo gbádùn ayé ńjọ́ tó bá tọ́ sí ìyà Ọlọ́run lálùkìyàmá tí wọ́n rárá jù sínú iná tí wọ́n tún fà á yọ kọ́dà bó ṣe ṣẹ́jú kan wọ́n wá bí i pé bó o ní ìyá yín ti rí àti ibi tó ti ń bọ̀ yọ wá gbàgbé pé òun ọ̀jẹ̀ gbádùn kan láyé kí ni ń jẹ́ gbádùn example rẹ̀ náà ń bẹ láyé yàn yìí gbogbo ẹni tí ń jẹ tí ń mu tí ń jẹ ńtọ́fẹ́ tí ń jẹ tí ń tó ńtọ́ bá wù ní èyí tí wọ́n lọ fọ́ dànù táwọn ẹlòmíì ò rí jẹ njẹ́ ọwọ́ yà bá tẹ̀ tí gbogbo ti ń jẹ yìí bá tán òun làwọn Yorùbá máa pé ẹnu ọmọ kínni ẹnu ọmọ mo jẹ rí because ẹlòmíì ti fẹnu rẹ̀ yìí jẹ nǹkan tó lè gbé ah kọ́dà bí ọ̀bá rí nǹkan kan jẹ mọ́tí ìlọ àlìkìyàmọ́ èyí tó jẹ yìí náà ọmọ gbé kò rí bẹ́ẹ̀ the moment kìíní yẹn ọba ti wá mọ́ ẹnu ọmọ mo jẹ rí bẹ́ẹ̀ lọ̀rọ̀ àlìkìyàmọ́ rí gbogbo yìí tó ń pè ń gbádùn láyé yẹn bọ́lọ̀ ń bá júyàn sínú náà ṣẹ́jú kan yọ gbàgbé gbogbo ẹ̀ yóò lóun ọ̀gbádùn rí láyé ẹ dákun jàmá mùsùlùmí à ń sọ eléyìí torí pé nínú tí ó fọwọ́ kàn yàn lẹ́mí ni pé nínú tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀kà kún lónìí òun lọ́rọ̀ zaka ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ọ̀mọ ti ń jẹ́ zaka láfi ní akérò ayé yìí fúnra wa bọ́yọ́lọ́ ń lè pé etí tó ti di kọ́lọ́hún ọ̀la ọkàn tó ti di kọ́lọ́hún ó sì kí ló fẹ́ mú yàn á hun èèlò sì lọ́lọ́ ní ọyọ́ nù zaka hun owó tasẹ́rẹ́ a padà sọ ọba abábọ̀rọ̀ débẹ̀ lónìí insha Allah èèlò lọ́lọ́ ní ayọ̀ ọlọ́run sọ fún wa ní details ń pa zaka to the extent yìí pé kọ́dà àwọn báyìí lọ́ọ́ yọ fún iye báyìí ló sì gbọ́dọ̀ yọ àsìkò báyìí ló sì gbọ́dọ̀ yọ ọ́. ọ̀rọ̀ zakei ṣe pé ọyẹ wa gbá àfa yìí àbí ṣé wọ́n lọ lọ́dún yìí. àpèjúwe kan nìyẹn lára ń tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń bẹ nú ẹ̀ lónìí ẹnìkan sọ̀kan fún mi lọ́dún kan example kejì nínú olówó nàìjíríà náà tí gbogbo èèyàn ń bá dárúkọ ẹ̀ pọ̀tún mi ní ẹ̀. ẹnìyẹn wá so ọwọ́ abamilálejò so as usual bọ́ bá bamilálejò ọ̀dọ̀ mi náà ni ọwọ́ àti òfin padà sí nàìjíríà ọwọ́ alóhùn òní pẹ́ńjọ yẹn tóun bá ti jọ́ kejì òun ọ̀fẹ́ lọ jọyìn àwọn táwọn jọ wá mo láwọn wọlé jọ <laughs> àwọn láwọn tó táàtì àbí fọ́ọ̀tì táwọn wá kí lẹ wá sí ọ̀làmọ̀yìn báyìí ló sponsor gbogbo àwọn wa inú àwọn olówó wa ní ilẹ̀ yorùbá nàìjíríà yìí àwọn ló sponsor gbogbo yín wa <laughs> ló gbogbo àwa àwa ṣe létàrọ̀ ńgbà tẹ̀mí rẹ̀ wá ń padà ń sọ̀rọ̀ mọ́ wa ní dákun ru ẹni tó spọ́nṣù ẹ̀yìn fọ́tí èèyàn wá yìí ṣé máa yọ sàká ọ wá ronú lọ gbáà ah! ó lóun ò rò pé máa yọ ẹni tí ò nílá láti spọ́nṣù ogójì èèyàn wá múra ntọ́ ṣẹlẹ̀ ní pẹ̀lú eléyìí wọn ajẹ́ pé kò yé ni bẹ́ẹ̀ wá lọ́pọ̀lọpọ̀ olówó wa Nàìjíríà rí àwọn àáfàá tó súnmọ́ wọn gan ò fi ó yé wọn torí pé ńgbọ́ bá yé e bóyá yé e àrùn àyàn ní múra fọ́ọ̀tì yóò ní yọ mọ́ torí ká mọ èwo ní tọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ ọba yọ zaka ìyàtọ̀ lọ́hùn ó fi jẹ́ lówí inú Al-Qur'ani bẹ́ẹ̀ ò sì rẹ́ nìkan ní ájì tí ọ̀ràn ní ó múra ọlọ́run ò níyà kan fi jẹ́ àmọ́ dáàbọ̀ ọba lè ṣe é wí ó sì lè wá máa ra ntọ́lọ́run ọ̀jẹ̀ ń yà láre kọ́ ọmọ wa ṣe ìtò yìí pé bọ́bá wu ọlọ́run gan ló lè gbà lọ́wọ́ rẹ bọ́bá wu ni. gbogbo eléyìí ni àánú fi máa ṣe mí tí wọ́n bá ní wá sọ̀rọ̀ zaka ni mo fi máa ń fi taratara sọ ọ́ torí pé ní ńlọ́lọ́run sọ ní alukur'an kẹrìm mi ipò pòsíṣàn tá a báwọn olówó wa nàìjíríà ni ẹni tí ó mọ̀ ń bẹ ẹni tó mọ̀ tí ó kún pọ̀ ẹni tó mọ̀ táwọn òjì ọgbádùn pọ̀ bọ̀jẹ́ pé kí ni máa tún wá báyàn nínú jẹ́ bára bá ń tààyàn téèyàn fẹ́ sọ ń tọ́lọ̀ ń wí tàn nẹ́bí ń pọ̀rọ̀ zaka yìí tí máa káyàn la níbi ìdùn ta sẹ́yìn a organize seminar lórí ọ̀rọ̀ zaka a invite àwọn èèyàn wá láti wá give lecture ẹnìkan wá dìde ń jọ yẹn ó ní àwa tá a jókòó ní hall tẹ́ ń sọ̀rọ̀ zaka fún yìí àwa ká nídìí ẹ̀ majority àwọn tọrọ yìí bá wí wọn ò wáyà yìí àǹdí tí máa ṣẹlẹ̀ nu àmọ́ pọ̀lọpọ̀ àwa tá a jókòó yìí náà àwa kí zaka yìí ń bá wí àwọn tó bá wí bẹ́ẹ̀ pè wọ́n wọn ní wá àmọ́ àwọn ọmọ sọ̀ńtọ́ lọ́n wí àmọ́ sọ̀yìntà nàbí wí sallallahu alayhi wa sallam bọ́yá kọ́dà lómi ò lè jẹ́ pé kí sẹ́ẹ̀tì ni ọ gbọ́ ní fi máa sọ́nù. So ẹlòmíì ó lè jẹ́ pé nú ẹ̀yin mùsùlùmí dáadáa tẹ́ ẹ jókòó yìí lẹ́ jíṣẹ́ fún un tọ́lọ́hún ó gbé kí ọfà rẹ̀ kó nú yà kòtòrí pé yà ọlọ́run ni mo fi ní ẹja àjọ sí alukur'an kẹrim gbogbo èdè tọ́ba ló ń gbọ́ ẹni ó sì kọ́ka bọ́ba ma tí wọ́n tú léde nìna kọ́ táwọn àfa wí mbẹ́ kọ́ gbọ́n nàbí wí sallallahu alayhi wa sallam nípa báyìí bí wọ́n bá pè wá pé a wá sọ̀rọ̀ zaka sẹ́rí kó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. eléyìí ni introduction kékeré nípa káfí má pàtàkì kí ni zaka but mo promise wa mo ní bàbá ti sọnù alukur'ani a sọnù sunna náà. anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni buniya islamu ala khams anabi ni islamu tọ́lọ̀ ń fi ràn ún orí nǹkan márùn-ún òpó ẹ̀sìn ní ń bẹ́ẹ̀ òpó ẹ̀sìn ìsìláàmù mélòó ni márùn-ún kọ́dọ̀ ọmọ eh, primary nísìnyí ọmọ pópó márùn-ún ní Islamu ní nínú òpó ìsìláàmù nìrun lẹ́yìn tẹ́yìn bá ti tí imáni tàwíìdì làkọ́kọ́ kí mọ́lọ́n lọ́kàn yẹn ó dúó torí bó wọn bá dúó gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yòókù nítumọ̀ bẹ́yìn ọba ní tàwíìdù tí ò kó nu ẹ bọ́ bó kírun dọ̀tún la mẹ́wàá bó yọ zaka di àìmọye ọdún bó lọ ajé àìmọye ìgbà ọlọ́run ò ní gbà o. àkọ́kọ́ ni kí ìmánì rẹ tawhidu ìmọ̀lọ́nlọ́kan rẹ kó dúró ibẹ̀ ń ti ní ọ má di bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí hajj mùsùlùmí mi kọ́ lọ fi bẹ̀rẹ̀ kọ́dà kò ní kírun kọ́dà kò ní gbáwẹ̀ hajj ni ọlọ́ọ̀ fi bẹ̀rẹ̀ islam ọlọ́run ò tó bẹ́ẹ̀ ní kúkúrú anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi lórí òpó márùn lọlọ́mọ ìsìláàmù lé ara òpó márùn ní zaka bẹ́ẹ̀ ò sì lè yọ̀rún lẹ̀ nínú islam bẹ́ẹ̀ la lè yọ zaka kó nínú islam bẹ́ẹ̀ ò sì lè pé ìlú lé àwọn òkírun mọ́ ìlú ọ̀gbọ́dọ̀ lé kéèyàn má yọ zaka. bẹ́yìn ò sí gbọ́dọ̀ jẹun kó yó kọ́ wá bẹ́kùnbẹ́kùn kó pé tìrún ti jẹ́ àwa ti kọjá àrùn kò gbọ́dọ̀ jẹun kó yó kọ́ kọjá àzàká níta nẹ́bí ń wí fún wa nìyẹn sallallahu alayhi nípa báyẹn dákun àti àwa tá à ń gbọ́ tí ọ̀rọ̀ gbogbo ẹ̀ ta yẹ yọ zàká ta islam ò ń dandan yọ gbogbo ẹ̀ láàṣọ ẹni ọlọ́run bá ní ọ wà nù wa mo pé wọ́n ń wa bí àwọn tí ó sì wá nìna ẹ ṣàánú wọn ẹni ó súnmọ́ yín gbé lọ́ọ́ bá mú translation lọ́ọ́ bá wádìí ti anabi tí wọ́n translate lọ́ọ́ bá ẹ dákun mo fẹ́ràn yín ni o ntọ́lọ́ ń wí nìyí bá anabi wí nìyí kọ́dà bẹ́ẹ̀ bá sì yọ ẹ má kó fún mi kọ́ sọ bẹ́ẹ̀ fún káwa náà láyọ̀ ọkàn kọ́dà bẹ́ẹ̀ bá yọ èmi ò pé ẹ kó wá o tọrọpọlọpọ olówó mi àdánwò wọn nu wọn rò pé àwọn àfáà ní fọgbọ́n kírètì ọ̀nà jẹ fúnra wọn ni wọn fi máa gbé ẹyọ zàká ẹyọ zàká ẹjí ó yé wọn pàṣẹ ọlọ́run ni ọlọ́run sì sọ àwọn tẹ́ yọ fún alẹ́ eléyìí náà kalẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ máa jíṣẹ́ fún wọn ẹni wá èmi ò pé o kó zàká rẹ wá ìwọ náà lọ sí alukur'an kẹrim lọ sí chapter nine tá a wí náà suratu tauba. lọ́ọ́ wo 60 sixty ń 60 àyà sixty oríṣi ìran mẹ́jọ téèyàn yọ zaka fún ọlọ́run ti sọ bẹ́ẹ̀ wọn náà lọ́ọ́ wá ẹ jẹ́ ká wa náà ọkàn débẹ̀ àwọn ọmọ kíwà báwọn àfa ọlọ́run ó tó wa náà dákun àwọn àfa tí wọ́n dúró báwọn ṣe nu àwọn olówó ọmọ wa bẹ̀ wọ́n ẹ dákun ẹ bá wa wá wọn tí ó gbà ń lè ṣe fa sixty lọ wọ́n náà lọ wò ó wá wọn lọ lọ fún wọn má bẹ̀ mí sẹ́kísẹ́ àwọn àfáàtọ̀ bọ́lọ̀ ń dúró máa ṣe bẹ́ẹ̀ dẹ́pọ̀ ẹnìkan wà á kó ẹ̀rún owó tọ́lọ̀ ní ọyọ one over forty ẹlòmíọ wà ẹlòmíọ wà kọ́dà yọ fẹ́ lè kéde nínú ìwé ìròyìn pé àfúnlámọ̀ yín zàká ẹ dákun zaka yìí ṣe ọ̀rọ̀ asùnyàn tá a máa retí pé kọ́ wá kíyàn arabi tá a fẹ́ ká mọ̀ nìyẹn zaka yìí sọ̀rọ̀ asálà ìmúre lámẹ́yìn wọn ò jíṣẹ́ zaka fún yín zaka yìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ díútì àti ráìtì ni zaka ìwọ yọ ọ ní díútì àti yọ ọ bọ̀ ọba yọ ìyàtọ̀ lọ́wọ́ fi ọ jẹ nìyí nínú Al-Qur'an al ẹni tí ó gba zaka rẹ̀ ní gbéyàn ṣe lẹ́tọ̀ọ́ àti jẹun tọ́lẹ́tọ̀ọ́ àti rìn bó ti wù ú freedom ẹ̀tọ́ rẹ̀ ní zaka bọ́ba ti wà nínú àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tọ́lọ̀ ń dákọ̀ ní alukoran kò nídìí ọmọ wa retí igi ọmọ wa kí ọ̀kan àbí ọmọ wa pẹ́ lẹ́nu ọ̀nà rẹ ẹlòmíà ní ọyẹ tó gbogbo eléyìí bẹ́ẹ̀ bá àbí ẹ wá pàdé wa ní kínní bẹ́ẹ̀ bá sì ti pẹ́ kò sí mọ́ níbi tá bẹ̀rù ọlọ́run wà láyé mo rò pé láyé Umar bin Abdul Aziz ni abọ́kànnú àwọn aṣáájú wa wọ́n ní gbogbo ògbóró ìlú ń jọ́ náà àwọn olówó dààmú torí wọn ọ̀rẹ́ tí wọ́n yọ zaka fún bí wọ́n bá gbé dọ́dọ̀ ilé yàrá alihamudulilayi nsínú àwọn tọ́lọ̀ ní ẹ fún zaka bí wọ́n bá gbé dọ́dọ̀ ọ̀tọ̀ wọn à àwọn tọ́lọ̀ ní ẹ fún ni ọlọ́run ti yọ àwa kó ń bẹ́ẹ̀ mo níṣẹ́ mi lọ́wọ́ mo ní tí ń jẹ tí ń mu èmi èso e lówó àmì mi èso e lòsì wọn ló di di ìlú kan wọn wá rẹ ni wọ́n yọ sàká fún torí bàbá ń bẹ́ràn wí ká bẹ́ràn wí tàwọn olówó kún ara wọn àmọ́tọ́ pọ̀lọpọ̀ àwa tá à ń sọ̀rọ̀ zaka fún wọn náà ń jọ pé bí ìgbà táwa náà ń pè wọ́n kó wa ni ẹjá wa náà bọ́lọ̀ ń dúró wọn mọ̀ pa àánú àwọn ní ń ṣe wá njọ́tọ́lọ́ wọn máa fi iná jó wọn wájú tí ó máa fi jó wọn hà tí ó máa fi jó wọn lẹ́yìn káwọn jẹ́ wọn mọ̀ pé yíwọn àánú wọn lọ́kàn sí wa bóyá bá a bá sọ bẹ́ẹ̀ ọlọ́run pé làákà yìí wọn ó jí sí tá à ń pè wọ́n sí nípa báyìí gbogbo eléyìí tá à ń sọ yìí láti mọ kí ni pàtàkì zaka sẹ́rí lèyí tó kù tẹ́ mọ retí yẹn gbọ́dọ̀ ata ní zaka èló lèyàn yọ ó fúyẹ́ ntí mo fi ló fúyẹ́ ni pé bá a bá ti gbọ́ yìí tá a kọ́ wí yìí yé fúnra ó kálukú ní ọmọ wádìí kí bó ti wádìí ọ̀rọ̀ ilé ayé rẹ mo fẹ́ ṣe nǹkan báyẹn dákúnta ni ó fún mi mọ̀ràn mo fẹ́ ṣe bísínẹ́sì báyẹn dákúnta ló ti ṣe rí bẹ́yẹn bá gbọ́ gbogbo ń tá a wí yìí máa dààmú yọ́ọ́ máa wádìí kí ẹ yẹ báyìí mo ní sísàkáwọ̀ ẹ dákun èló ní í yọ àmọ́ bẹ́yẹn ọba máa pàtàkì ẹ̀ tó rò pa báwọn kankan fẹ́ máa gbowó ni òun ni òní jẹ́ wádìí ẹ̀ òun lèmi fi máa karú èyí tá a kọ́kọ́ sọ yìí kún ju pé ló lẹ́ yọ nǹkan báyìí lẹ́ yọ èyí náà ṣe pàtàkì àmọ́ tó ṣe pàtàkì ju ni pé ẹjẹ́ wọn mọ ti ń jẹ́ zaka ẹjẹ́ wọn mọ yàtọ̀ láàrin zaka àti sàrà sàrà ni tọ́lọ́hún ò pé dandan ni èyí tó ọba ní fún ẹ̀yìn ọba fẹ́ onílàdá àmọ́ lọ́hún ò ní dandan ni kó o fún yàn ó yàtọ̀ fún zaka tọrẹ lomi ò ní kò sí òǹbàrà tí ó kọjá nílé òun yìí òun fún lówó kò sí ọmọ tí ò rówó léwé san tó ń wò ní sanwó rẹ̀ hàn sàrà nù torí pé níta bá pè ní zaka ó ní calculation ọ calculate ọlọ́run fẹ́ yẹ tó yẹ kó yọ kò gbọ́dọ̀ dí ẹni pé millions ló yẹ máa yọ ń zaka. yóò wá bọ́ sí àdúgbò kan àbílù kan yóò wá fún kálukú five five thousand àwọn náà máa jó wọn máa yọ yóò wá lóhùn ti yọ Zaka. zaka rẹ̀ ntòsí wọ mílíọ̀nsì ni kíro ẹni bẹ́ẹ̀ má tán rẹ̀ ọ̀rọ̀ zaka yìí ṣe ntí mo níní ẹ gbà ọlọ́ni ganiyu lòun ọba tó rọrọ lòun bọ́ọ̀ bá ní yọ̀ọ́fin kẹwọ́ máa retí consequence. máa retí ibi tí ó já sí fún ọ láyé yàyà àti alikiyama àmọ́ bá ọba fẹ́ yọ ọ́ béèrè ní èló ní ọ̀rọ̀ yé báyìí mo ní ní ẹgbà ńhùn sàárà lélẹ́yìn ara ń tí ò yí ọ̀pọ̀lọpọ̀ olówó lónìí nù wọn mọ yàtọ̀ láàrin sàárà àti zakato yìí pé orígun kan nínú Islam kọ́lọ́mù bá kọ́ dákun kọ́ sàmánà gbogbo wa bàbá tí wàá gbọ́ gbogbo eléyìí eléyìí tá a lè wá fẹ́ nóòtì kalẹ̀ ibo làti irú owó wo ni zaka wọ̀ èló là á máa yọ ìgbà wo ló tó wọ̀ ọ́ àwọn wo la kò fún àwọn ìbéèrè báyìí ni ó lè fẹ́ máa wá jẹ jáde àmọ́ gbogbo eléyìí ò wúlò fẹ́ni tí ò mọ pàtàkì zaka àmẹ́ni ọba ti wá mọ̀ ọ́ tọ́gbọ́ kí lọ́lọ́run wí tọ́gbọ́ kí lànàbí wí ẹ̀ ẹ́ làákàyèrè ó sílẹ̀ kọ́dà yọ ọmọ pèèyàn pé ẹ dákun ẹ tún wá fi yé mi ẹ̀wọ́ ló kù bàtí ọba fẹ́ jìyà. àkọ́kọ́ ni pé ohun tí ń jẹ́ zaka oríṣi ìran owó mẹ́rin lọ́lọ́run ti ní ayọ̀ zaka oríṣi ìran owó mélòó mẹ́rin lọ́lọ́run ti ní ká yọ zaka àkọ́kọ́ ń bẹ́ẹ̀ adáhàbù wọlfẹ́dọ̀ gold àti silver àbí gbogbo tí wọ́n bá ń ná lówó àti sọ pé ntí ń jẹ́ kuraani ó mention gold àti silver ntí wọ́n ń ná ń dọ̀hún ni láyé anabuwa muhammad sallallahu alayhi wa sallam má wàá pé góòlù lọ́lọ́n dákọ̀ nù kùránì sílfà lọ́lọ́n dákọ̀ èmi ò sì ní góòlù èmi ò ní sílfà náírà àti kọ́bọ̀ rẹ̀ ń ná ipò góòlù àti sílfà ló dúró dọ́làsì rẹ̀ náà ipò gold àti silver ló dúró gbogbo ntẹ̀yìn bá ní lówó àbí gold àbí silver zaka ń bẹ nú ẹ̀ oríṣi owó àkọ́kọ́ nìyẹn oríṣi owó kejì ẹ̀rúdù tìjára ẹ̀rúdù àtìjára ń tá a fowó yìí tá a kó pamọ́ pa afẹ́ máa tà á owó fún rẹ̀ torí èyí wọn ò yí ọ̀pọ̀lọpọ̀ olówó mi náà dùn ní owó tó kó sí báǹkì tí ò kú ń bẹ́ẹ̀ torí pé ara ntí èjé kí ẹkọ́nọ́mì ìlú ó gbòòrò nu kó wọ́n máa jókòó ń báǹkì kọ́ máa ṣiṣẹ́ kó wọ́n máa bọ̀ síbi tí production ó ti máa wáyé táwọn èèyàn máa rí sẹ́sẹ́ òun ló kún nàìjíríà yìí ẹlòmíràn wàá mọ̀ pé owó tóun kó sí báǹkì nìna ó fi ṣiṣẹ́ o o ò fi ṣiṣẹ́ o tún láàṣì ọgbọ́dọ̀ yọ zaka rẹ̀ tó bá ti péye tó yẹ kéèyàn yọ zaka rẹ̀ ọ̀nà kínní nu ọ̀nà kejì tá a wá ń wí yìí ń tá a wá fowó rà owó tí èsì pa kó kalẹ̀ tó wà ní cash àti fi ra kínní àti fi ra nǹkan lápèjúwe níṣẹ́ lomi ò ní à òun ò lówó zakọ́ ọ̀wọ́ nù òun èsì nàìjíríyọ zaka ó sì ní dẹ́pọ̀tù sìmẹ́ǹtì sìmẹ́ǹtì àìmọye tọ́ọ̀nù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì lóun ò lówó àbẹ́po ní ń tà táǹkì epo ní lókun yìí ó sì láwó lówó àbí provision ló kúnnú ṣọ́ọ̀bù gègèrè yìí àbásọ ní bákan yìí gbogbo ní téèyàn bá ń tà ń ta àfowórà nìyẹn urudu àtijàrà ìran kejì nínú ìran tí zakawọ nìyẹn. eléyìí yàtọ̀ sí ní téèyàn ń lò fún rẹ̀ bálàyé bá padà débẹ̀ á padà sọ àmọ́ ká sáré yàn nísìnyí lápèjúwe nísìnyí èèyàn ra mọ́tò yìí ń lò ó zakọ ọwọ mọ́tò tó ń lò kódà bó pé méjì bó pé mẹ́ta ọba ìpò ń lò ni ó yàtọ̀ fún mọ́tò tó ra kalẹ̀ pé fọ̀sẹ́lì ẹ̀ bá ń gbélé lórí ó ti di kínu urudu àtijára èyí ń ti dàbí sìmẹ́ǹtì tó kó sílé àbí bí provision ti ń bẹ ń ṣọ́ọ̀bù nínú tí tó máa fa èdè àìyedè lọ́rọ́ lẹ̀ ilẹ̀ tó o bá rà pé a pẹ̀lú ògo ọlọ́run pé mi náà bá ti ń rí owó díẹ̀ díẹ̀ ǹjẹ́ búlọ́ọ̀kù mẹ́wàá ǹjẹ́ ọgọ́rùn-ún búlọ́ọ̀kù ẹ̀ máa lọ́ọ́ bá ń yọ síbẹ̀ mo fẹ́ fi ṣe kínni èmi náà fẹ́ donílé ìfẹ́ máa rẹ́ǹtì ilé irú ilẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú wa débẹ̀ ọlọ́run ò pé o mú zàká ń bẹ́ẹ̀ tàfi mẹ́ examples wá ìran kẹta nù ìran tí ọlọ́run ní zaka wọ̀ bahimatul an'am bahimatu àwọn ẹran ọ̀sìn zaka wọ̀ ẹran ọ̀sìn ọjẹ́ wúrẹ́ àbágbò ní àbágùntàn ní ọjẹ́ màálù ní akọ ní àbábo àbí akọ àbábo oríṣi mẹ́tẹ̀ẹ̀ta ní zaka ó di ìran owó mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin alikhariju minal ardi alikhariju nǹkan ọ̀gbìn tí ń wù láti lẹ́ẹ̀lẹ̀ tá a gbìn ìpín tọ́lọ̀ ní ọyọ́ ńbẹ́ńbẹ́ gbogbo ẹ̀yin àgbẹ̀ àgbẹ̀ aládàájẹ gbogbo àgbẹ̀ tó bá ti tóye kan insha allah wa rẹ̀ fúnra wa lónìí torí kìí ṣe gbogbo owó náà lọ́lọ́run lè yàn ọyọ zaka ọlọ́run ọ̀fẹ́ ni wá la báwa náà bá fi làákà ìtàn bí tá a bá ti ń wí ẹ rí i pé bẹ́ẹ̀ yàn ọba ní ya olórí ibú tí ọ̀fẹ́ ya hun òun náà gbà lẹ́mìí rẹ̀ pé a bẹ́ẹ̀ yàn bá nírú owó báyìí lóòótọ́ a kó fún aláìní ń bẹ a bẹ́ẹ̀ yàn bá dáko tó tó báyìí lóòótọ́ a kó fún aláìní ń bẹ a bẹ́ẹ̀ yàn bá lọ́jà ńlé ní ṣọ́ọ̀bù ní nǹkan kan tó tó yẹ báyìí a kó fún aláìní ń bẹ́ẹ̀ àwa náà ó lè justify rẹ̀ fúnra wa kì í ṣe gbogbo owó lọ́lọ́run ní ọmọ yọ sàká ó níye tí ó dé bọ́bá tó dé bẹ́ẹ̀ ìwọ náà ó sì gbà bọ́ ọba ní sàbòsí pé áá bẹ́ẹ̀ bá nírú eléyà alihamudulilayi ọyẹ kọ́ran ti àwọn aláìní lóòótọ́ nítorí wọn fi àṣẹ nu ó sì tún kú ká fi kún un ọlọ́run ò ní zaka yín pé ẹ máa wá kó wá fóun bolojì fẹ́ kí lọ́lọ́run fẹ́ lò nù owó yín àbá anabiwa muhammad sallallahu alayhi wa sallam bí a ẹ ń torí kí anabi ọmọ rí nǹkan jẹ àbí káwọn èèyàn rẹ máa rí nǹkan jẹ lè gbófin zaka kalẹ̀ ni mo fi báyìí àwa ọmọ kíwú àtàwọn àfa ni mo fi fọgbọ́n sọ fún wa lẹ́ẹ̀kan ẹjẹ́ àwọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam kọ́ sí i anabi sòfin débi pé èèyàn gbọ́dọ̀ yóò fún un èyí ò nìkan kọ́ gbogbo ti ń já ọmọdọ́mọ wọn ànábì ẹ gbọ́dọ̀ pín sàká dọ́dọ̀ wọn kọ̀tán àwọn fẹ́ máa fọgbọ́n oúnjẹ fún rẹ ni ọfẹ́ káwọn èèyàn rẹ̀ ọmọ ni ànábì gbé ayédè tọ kan mufin wa yí ó yí pé àánú rẹ̀ ní í ṣe ọ́ torí bí wọ́n bá wọ náà kò lè fọ́ yọ dáná rẹ̀ lọ́ní. anabuwa muhammad sallallahu alaihi wa sallam kọ́dà anabi ni ẹ má gbé zaka yín dọ́dọ̀ òun ẹ sì má gbé détọ́ kankan náà àrọ́mọdọ́mọ òun kọ́dà bẹ́ẹ̀ yẹn kan bá ń bẹ láyé lónìí tá a rí tan rẹ̀ pé ìran anabi ni sallallahu alaihi wa sallam ìdílé tí wọ́n ti bí anabi kò túmọ̀ lárúbáwá o gbogbo lárúbáwá kí ìran anabi o báwa náà ti jẹ́ yorùbá nísìnyí wọn kálukú níran àní fámílì ànílùú àwọn tọ́jà rọmọdọ́mọ ànábì lèyàn ò lè yọ zàká fún o. nípa báyìí káfíyìn náà kún ẹnìkan máa wá rò pé àbí káfá kan ọba máa gba zàká wàhálà rẹ fi pọ̀ ọlọ́run tó gbogbo wa oríṣi mẹ́rẹ̀ẹ̀rin tá a wá dákọ̀ yìí ó di ìgbà wo lèèyàn tó lè máa yọ zaka ń bẹ àwọn wọ̀nyí là ń pè ní kíni kákọ́ bẹ̀rẹ̀ látòrí ṣurutu wujubi zakat àwọn májẹ̀mú kan bẹ bí ó bá ti sí nínú ọ̀ràn owó mẹ́rẹ̀ẹ̀rin yìí kọ́dà ọlọ́run ò láàsì rẹ̀ má yọ zaka àkọ́kọ́ nù àwọn májẹ̀mú yìí ní kíni al-islam al-islam mùsùlùmí lọ́lọ́run ní ó yọ zaka o bẹ́yàn bá jẹ́ kèfèrí tí ń gbélu mùsùlùmí sàkákìtì ẹ̀ ọ̀tọ̀ ní tọ́lọ̀ ló wọn yọ ọbẹ̀ yẹn ká fẹ́ sọ̀rọ̀ lọ lónìí àwọn yìí ń ní tí wọ́n san xaraju là ń pè jizíà ó ní dájọ́ tiẹ̀ nù sẹ̀ríà mùsùlùmí ní yọ zaka nípa báyìí gbogbo ẹni tí ó ti kírun máwùlẹ̀ dààmú ara ẹ máwùlẹ̀ yọ zaka kò wúlò àkọ́kọ́ mẹ́jẹ̀mú yíyọ zaka ni kéèyàn jẹ́ kínní kó jẹ́ mùsùlùmí. ẹ̀ẹ́kejì alihurriya kéèyàn jẹ́ ọmọlúwàbí kò gbọ́dọ̀ jẹ́rú ìtumọ̀ eléyìí ni pé kò gbọ́dọ̀ gbà lábẹ́ nìkan lẹ́rú ẹrú là ń wí òkè ṣe pé ń ṣiṣẹ́ lábẹ́ yẹn o ìyàtọ̀ ń o ìyàtọ̀ ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà làwọn èèyàn fi ń si ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì gbọ́ lónìí sallallahu alaihi wasallam wọ́n lẹ́nìkan àfa náà ló pe rẹ̀ ó ní wà má málàkájà ìmánùkún àwọn tí ń bẹ́ ń kápá yín àwọn ẹrú ọláwọn ọmọ ọ̀dọ̀ náà bẹ́ẹ̀ náà ní lónìí náà so èèyàn lè mọ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ kọ́kàn fẹ́ àfáà náà nù ọ́ ẹrú nù Islam ọ yàtọ̀ fọmọlúàbí èèyàn ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ọ̀sọ́ dẹrú torí pé n ti ń jẹ́rú tíṣẹ̀rí àfi exempt wọn pé ẹrú ọ̀ ní ọ̀ ẹrú ọ̀gbọ́dọ̀ lówó ìtumọ̀ ẹrú nù àtòun àtowó tó ní ta ló ní <laughs> olówó rẹ ló ní kẹrù ọmọ wa òun náà invest owó síbi kan òun ní bísínẹ́sì kan ntí wọ́n lè gbé tà lẹ́ẹ̀kan náà tó àti ogun tó lóun ni ntí ń jẹ́rú nìyẹn sòbí yẹn bá wà nípò ẹrú kò sí zaka lọ́rọ̀ ẹ̀ tọrọ àtòun àti tó lóun ní ẹnìkan ló láàfin mà kọ́ fún o jẹ òṣìṣẹ́ rẹ̀ ń sálárì kan ẹ tutọ́ sí ara yín lójú o ntẹ́fì mọ̀ yàtọ̀ nu ẹrú yàtọ̀ sí èèyàn ń bẹ lábẹ́ yàn ọmọ ọ̀dọ̀ bọ̀ ọba sanwó oṣù fún yóò kú o nípa báyìí májẹ̀mú kejì ní kéèyàn jẹ́ kínní ọjẹ́ ọmọlúwàbí kọ́ májẹ̀rú májẹ̀mú kẹta bulugu nisọb bulugu mọ̀sọ́lẹ̀ kan mo ní kì í sí gbogbo owó náà lọ́lọ́ ní o mọ́sàkáwá ń bẹ̀ ó níye tó gbọdọ̀ tó bọ́ba ti wá tó yẹ yé aa alihamudulilayi ìwọ náà dúpẹ́ fọlọ́n rántí àwọn tí ò ní májẹ̀mú yìí ṣe pàtàkì ká fi mọ̀ pé gbogbo wa bá ti jókòó yìí abẹ́lómi tí ọmọ gbọ́ ó dìgbà tí n bá dáko tó yé báwo ni mo tó lè yọ sàká ó dìgbà tí mo bá lọ́jà lé àbí símẹ́ǹtì àbí nǹkan tó tó yé báyìí ló tó di dandan kí kí n kí n yọ zaka ó dìgbà tí n bá níye báyìí ní àkáǹtì mi ní báǹkì àbí bikíbi ni mo tó gbọ́dọ̀ ṣe kíni ni mo tó gbọ́dọ̀ yọ zaka gbogbo ẹ lọláàlà Ọlọ́run aláàánú ni kò pé kéèyàn ọmọ ní ju two thousand ten thousand kódà hundred thousand ṣàkọwọ níbi tẹ́ ti mọ̀ nù pé ọ̀rọ̀ zaka ti èèyàn máa wá sá fún ẹlòmíì kọ́dà kò ní fẹ́ gbọ́ kẹ́sì wá sí zaka tòró rò pé bóyá ẹnu díẹ̀ tóun ní náà lọ́lọ́run tó lóun kó wa kọ́dà béèyàn bá ní hundred thousand ọlọ́run lóun yọ̀ǹdẹ́ ẹ̀ zaka ò tí ì wọ̀rọ̀ rẹ̀ kọ́dà two hundred thousand ọlọ́run yọ̀ǹda rẹ̀ zaka ì wọ̀rọ̀ rẹ̀ sẹ́ríkà làánú lọ́lọ́run àbí béèyàn bá ní two hundred thousand nísìnyí kò lówó ẹ́ ní nàìjíríà tòní tí wọ́n ń san five thousand naira fọmọ mi lówó oṣù odidi ọgbọ̀n ọjọ́ yóò jí lọ yóò darí yóò ṣe kínní gbogbo ntí ó tẹ́wọ́ gbà lọ́ba dé parí oṣù kọ́dọ̀ ní three thousand naira wa àyè bẹ́ẹ̀ kọ́ kẹ́nìkan wá ní two hundred thousand kó lóun ò lówó ẹlẹ́mìlọ́rùn bíi tiẹ̀ náà yọ lọ yọ bọ̀ láàárọ̀ ọgbọ̀n ọjọ́ pé yóò tún léjọ́ mẹ́wàá ńgbà míì wọ́n tó fún wọn lórí three thousand five thousand ten thousand àmọ́ síbẹ̀síbẹ̀ náà ọlọ́run ní owó rẹ̀ òun náà tí ì tówó òun yọ̀ǹda rẹ̀ eléyìí láàmà wá gbọ́rọ̀ zaka láàmà sá gbé àwọn afa àwọn ẹnu owó díẹ̀ tó ń fi ṣe bísíǹsì wọn tún lóun kó wa kò sáàfà kan tó fẹ́ gbowó rẹ̀ ìwọ ni ọgbọ́n tọ́lọ̀ ń wí ní Al-Qur'ani ọba fẹ́ yọ rẹ̀ ń bẹ́ẹ̀ bọ́ọ̀ bá sì yọra rẹ̀ wọlọ́mà. àmọ́ ẹ jẹ́ ká mọ̀ pé kọ́dà kìí ṣe gbogbo owó lọ́lọ́ ní ayọ̀ zakari kìí ṣe gbogbo góòlù lọ́lọ́ ní ọyọ́ ẹnìkan wá bí méjì òní gbé ẹ̀rákùn góòlù nkankan ìyàwó òun ní nkankan múna ah, èèlò gbogbo góòlù tíyàwó rẹ̀ ń lò rẹ ah, ó ló ní ọ̀tọ̀rùn ó ní chikini ó ní lọ gbogbo ẹ̀kọ́ gbogbo ti wí kọ́dà kò lè grams kò lè tó grams ọ̀pọ̀lọpọ̀ chain tẹ rí táwọn èèyàn máa ń ra bọ̀ ní Saudi àbí nkankan ni gíráàmù wọn máa fi wọn tà fún wọn ẹ béèrè ẹni gíráàmù mélòó ni kó wọnú rìsíptì ẹ̀ wọ́n kọ sí àwọn èyí tajà dìndìjú chain tí ọ̀wọ́n ju four grams lọ ń bẹ gbogbo a chain olówó ńlá nílò gbogbo ojú gíráàmù mélòó lọ Gram mẹ́rin a ó tún ní pẹ́ndàsì kan òpin ẹ̀ gíráàmù mẹ́jọ gíráàmù mẹ́wàá ogún gíráàmù bẹ́ẹ̀ bá kó chain twenty grams sọ́rùn ọrùn ọmọ ọrùn ọwọ́ òun gan náà àwọn èèyàn sọ fún un pé ṣé nǹkan mi ò mọ nǹkan mi ò mọ ṣe lámọ́yìn ẹ́ náà àhà mo wá sọ fún tọ̀hún ǹjẹ́ ọmọ yìí góòlù tọ́lọ̀ tó ní bọ́ ọba tó ní ní ọyọ zaka ó dìgbà tó bá di grams mélòó eighty five grams of gold eighty five aláàánú lọ́lọ́run àbí wàláyé aláàánú lọ́lọ́run àwa la ń jàǹbá ara wa ẹ dákun gbà téèyàn bá wá jẹun tó mu tó yó tó ná tó lò tó tún wá ní rìsáàvù eighty five grams of gold ẹ dákun kọ́ńtà tí aláìní èyí ò ti burú èyàn jẹun ọkọ lé ọra mọ́tò ṣe gbogbo ẹ̀ ẹnu ọ̀sán lásán. ọwọ́ àkàjọ fi wá pé kí ni eighty five grams mo ní gbogbo ntòbìnrin mi sọ sọ́run tí n fi ń ṣe kíní kí n ta ó gbé ju four five grams lọ ẹ wá wòye téèyàn yọ kó tó di kíni kó tó di eighty five grams of gold ìgbà àwọn zaka tó wọ gold rẹ bẹẹ náà lówó kí zaka ó tó wọ owó yẹn. lórí déédéé iye owó gold náà zakawọ́ ìyẹn ni pé owó tó bá ra five grams of gold ní zakato wọ̀ bẹ́ẹ̀ bá béèrè nísìnyí ẹja abira wa èèlò wọn ta gíráàmù góòlù kan ọlẹ́sì yẹnyẹn ọlẹ́sì yẹnyẹn láàrin three thousand four thousand ni yọ tiẹ̀ ti jù bẹ́ẹ̀ lọ nísìn but ọlẹ́sì yẹnyẹn nù gíráàmù góòlù kan ní pure gold là ń wí o pure gold bí wọ́n bá wá ta gíráàmù kan ní four thousand ẹ̀yin náà ẹ multiply rẹ̀ gbogbo ẹni ọba jẹ́ oní mathematics abẹ́ntó ní calculator lọ́wọ́ ìwọ náà multiply bí ọjọ́ ní eighty five by four wo iye tí ó fún ọ ta ló ti answer jọ sọ fún wa. Eh? tí ọ̀ràn forty bọ́ba tó níyì ò ní zakato owó rẹ̀. tó bá ṣe pé four thousand ní grams gold and ìmọ̀ jù bẹ́ẹ̀ lọ ń gbà mí. Hmm? àhàwọn lójú four thousand lọ nísìnyí ní gbogbo káwé tó dé yẹn tẹ́mi calculate ẹ̀ three hundred and seventy five thousand ní zakawọ̀ three hundred and seventy five thousand bí yẹn bá ní three hundred and seventy four thousand ọlọ́run ló ń yọ̀ǹda rẹ̀ bẹ́ẹ̀ bá ní three hundred seventy four thousand nine hundred naira ọlọ́run ló ń yọ̀ǹda rẹ̀. ẹ dákun kí làwọn wá fẹ́ sọ mí yẹn dá téèyàn ó ní three seventy five thousand láti yọ one over forty fáwọn tí ò ní tọ́wá di ogun. bùlùgù nìṣọ́ọ̀b ọlọ́run ò pé gbogbo owó ni ọyọ zakari ó ní iye tí ó dé àti sọ nìṣọ́ọ̀bù nǹkan méjì àbí. àti sọ ti gold àti sọ towó ló kù ọkù kínní ọkọ̀ọ̀kọ̀ sàkóòkó ẹgbẹ́ àá lámàyín ń ẹlòmíì ẹnu oko tóun àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ ọ̀jẹ̀ nìkan náà ní ẹ bí wọ́n máa ń pè ala àwọn alá àròjẹ alárojẹ sọlọ ní ọyọ zaka níbi tá a kéèyàn ó tó kíza kó tó ṣe kíni kó tó wọnú oko téèyàn ń dá ẹ̀jẹ̀ ń sọ fún yín anabi ni khamsatu awusukin khamsatu awusukin wasaki márùn láyé anabi wa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó ṣe gbé góòlì tí mo sọ fún yín simply pé eighty five grams yìí láyé anabi bẹ́ẹ̀ kí wọ́n ń pè ó tọrẹ lè máa gbọ́ ń bò míì kí làwọn ń pè ẹ̀ṣirúnà dinar ẹ̀ṣirúnà twenty dinars ń gbà wọn àmọ́ ní grams kilograms táwa ń lò lónìí òun ló ṣe déédéé kí ni eighty five grams ká sọ yìí tí ó yé wa làbí máa gbé lọ gram bẹ́ẹ̀ náà ni ẹ wo hamsatu awosokita anabi wíńjọ́hún sallallahu alayhi wa sallam gíráàmù mélòó ló ṣe kílógíráàmù ọ̀tẹ̀ tayọ gíráàmù ọ̀tayọ kíni ọ̀tayọ gíráàmù kílógíráàmù mélòó ni lónìí Six hundred 653 kilograms three kilograms àpò mélòó la yọ mẹ́ ẹ́ ta ni ọba wa kakule jẹ èló ni máa bẹ nú àpò kan kilograms mélòó ni máa bẹ nú àpò rẹ sì kan lágbèjúwe fifty kilo èyí tó tóbi jù nù o one twenty five wà o àbí ọ̀dà ẹ̀já amúlé yìí tó tóbi yìí náà. bẹ́yàn bá dáko tọ́wọ́ akórè oko yìí ìrẹsì ní ọkà bàbà yangan ni ọwọ́ apá ó ṣe gbogbo nǹkan kan gbogbo èpo ewé nǹkan náà kọ́ ká o ẹnu àgbàdo tó wá rí yọ yẹn ẹnu ráìsì tó rí yọ gbogbo ewé ọlọ́run ní fi kọ́ wa kà lápò lápò tọ́ba tó tó yẹ àpò mélòó. tá a bá ní fifty àpò mẹ́wàá máa jẹ́ kínní five hundred àbí ọkọ̀ èlò six hundred and fifty three la pè é another one hundred and fifty three nu roughly yóò máa lọ bí àpò mẹ́ẹ̀ẹ́dógún àbí àbí mẹ́tàlá ẹ bíi náà la wí bíi mẹ́ẹ̀ẹ́dógún kọ́dà mẹ́tàlá àbólé ń gbé yẹn bá wá dáko tí ó fi rí tó tó àpò mẹ́tàlá sẹ́rí pé kọ́ rántí aláìní ń bẹ̀ só ti pọ̀ jù ẹ́ ó ti pọ̀ jù torí bá a bá sí i lówó ẹ̀yin náà ẹ wò ó ráìsì ẹyọ kan nísìnyí àpò fífítì tẹ wí ẹ mọ èyí tí wọ́n ń tà á ìwọ náà wàá multiply rẹ̀ lórí iye àpò tó wí yẹn nípa báyìí béèyàn bá dáko gbogbo oko kọ́lọ̀ ní yọ zaka rẹ̀ o ó dìgbà tí n tó mú èrè tó mú ń bẹ́ẹ̀ bọ́ba tó pé kíni bọ́ba tó pé six hundred and fifty three kìí ṣe grams o kilograms one thousand grams ní ṣe kilogram kan ẹ wo bí tí a nà ọlọ́run dé ńgbọ̀ba tó wá rí yìí òun lọ́dọ̀n tó ní ọyọ zaka bọ́ba yìí pé six hundred grams péré kilogram ọlọ́run ló ń yọ̀ǹda rẹ̀ máa jẹ nǹkan rẹ̀. gbogbo eléyìí lè yàn ọmọ èèyàn ọmọ wa tún yọ ọmọ dọ́gbọ́n agọ yọ sọ dọ́gbọ́n ẹ má jẹ́ nìkan mọ̀ pé yàkó báyìí la rí o agọ ọsọ di kíni ọsọ dọ́gbọ́n mọ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run tó yẹ pé kó o tó ti bọ̀lẹ̀ ọmọ ya yàkó jẹ́ jáde mẹ sọlọ́run lọ́ máa parọ́ fún pé àgbógbó gíní náà àpò mẹ́ta ni tó yẹ pé kó o tó fi bọlẹ̀ ìmọ̀ ọlọ́run débi pé yangan kan iye báyìí ni ọ̀dà èrè ẹyọ kan iye báyìí ni ọ̀dà ni mo fi ní agọ̀ lẹ́lòmí ó rò pé òun gbọ́n kọ́lọ́nkọ́ sọ wa ń bi agọ̀ tí ó kó báyàn lọ́dọ̀ ọlọ́run torí gbogbo ẹni ọba lòun gbọ́n débi pé gbogbo òfin ọlọ́run ń wọ́gbọ́n tí èyí ẹ ọgọ́ kọ̀gbọ́n bọ̀tíńjọ́ tí irú wọn bá wa mọ̀ fáwọn gọ́ọ̀ kò ní bá mọ́. torí bẹ́ẹ̀ yẹn bá dálkì àmọ́ tó dòótọ́ ńjọ tukuwa bi bá wù ú yìí bẹ́ẹ̀ yẹn bá wá ní kọ́dà ẹwí fáwọn ọmọ mi gbogbo àpò ọgọ́rùn-ún ti ń bẹ léwu wọ́n lọ yọ ńzàká ọlọ́run ni òwúlò mọ́ ìgbà tó wà láyé yẹn la fi ọyọ́ ńgbò sì ti yọ ọ̀hún <laughs> kò kò kò nídìí ẹ̀ mọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ gbogbo rí gbogbo ọba ti láyé fi kọ́dà bó ní a ṣé òun wákàtí márùn kúlò òun ò kí láyé ọlọ́mbọ bá lóun ọmọ kí ọgọ́ta àrùn lójúmọ́ òun rẹ dì ọlọ́run là nídìí ẹ kò sí dáa rẹ ṣe mọ́ lónìí márùn yẹn náà ni kọ́dà bó bá lóun kí lónìí kò wúlò ẹja ronú sí yẹn náà ní kúkúrú àwọn kíni àwọn ẹran ọ̀sìn yóò nídìí àlàyé tí ó pọ̀ díẹ̀ ìyẹn padà kà á fún yín torí ẹni tó bá fẹ́ jọ̀jẹ̀ torí pé ó níye tọkọ̀kan máa dì bọ́ba yìí pé wúrẹ́ ni ó gbọ́dọ̀ pé iye kan tí zàkó tó wọ̀ irú ewúrẹ́ wo ló sì yọ ọmọ ọdún mélòó ló gbọ́dọ̀ dì ni mo fi láròyé tèyí wọn pọ̀ díẹ̀ bọ́ba já màálù bákan náà mélòó kí lọ́ọ́ yọ ń bẹ́ẹ̀ àwọn zaka kan ń bẹ zaka màálù kò tí ì kan kó o fi màálù yọ olùfẹ́wúrẹ́ yọ àmọ́ ọmọ ọdún mélòó lóòótọ́ máa yọ màálù ọmọ ọdún mélòó màálù ló sì yọ gbogbo ìlàlàyé rẹ̀ ń bẹ nínú sẹ̀ríà Islam àmọ́ kakọ́ mọ̀ ń tàn ká fúnra wa ni pé ṣurutu wujubi az-zakat àwọn mẹ́jẹ̀mú tí sọ zaka di ọ̀ranyàn al-Islam kéèyàn jẹ́ mùsùlùmí al-hurriya kọjọ́ mẹ́lú àbí abulóògù anisọ́ọ̀b kó ní n tá n pè ní nisọ́ọ̀b èyí tá a ṣàlàyé fúnra wa yìí n tó kéré jù nù minimum èyí wọn ò tún máa pé bàbá ní jù bẹ́ẹ̀ lọ zakọ́ ọ̀wọ́ owó rẹ o tọ́rẹ́ lomi máa gbọ́ nǹkan mi yé nù ọ̀rọ̀ ńgbà ní six fifty three ẹ̀yán bá wá ní one thousand kilograms ńkọ́ ṣé zakọ́ ọ̀wọ́ jẹ́ ọwọ́ o ntí ìtumọ̀ ẹ̀ ní pé ìtó kéré jù bàbá ti mú ìtó kéré jù ó fi hàn pé gbogbo ntọ́ bá pọ̀ jù lọ náà zakawọ̀ ẹni a ní three seventy five thousand naira bẹ́ẹ̀ bá wà ní one million zakawọ̀ tọrọ ti ju èyí tó kéré jù ń lọ so bó ti jẹ́ nìyẹn. ẹ̀kẹrin nu májẹ̀mú zaka tamamu milk tamamu arabi tọrọ wa lọ́rùn dé ọlọ́run ní gbogbo ń ta kàyí àti three seventy five thousand naira àti eighty five grams of gold àti six fifty three kilograms ọlọ́run ló gbọ́dọ̀ jẹ́ pé wọ́n ló ní pátápátá ni o ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni ìwọ ló ní pátápátá njẹ́ ọba di pé nìkan nìkan kan bẹ̀ tó fi dínkù sàkéyì sọ̀rọ̀ yẹn fún wọn mọ́ bí tá a nà ọlọ́run ni wọ́n fi máa sọ fún wa pé béèyàn bá lówó tí zaka wọ̀ tá a wá wò tá a rí kọ́ jẹ gbèsè ọlọ́run yọ̀ǹda rẹ̀ bọ́ba ìṣèké bàbá yọ eh, lápèjúwe jẹun fún yín lápèjúwe. èèyàn ní four hundred thousand naira zakawa abiọwọ ó ti wọ̀ ọ́ àmọ́ ńgbà tí ó sí gbèsè rẹ̀ jọ ó gbèsè three hundred and fifty thousand èló lówó kù lẹ́ ó fifty thousand yóò yọ zaka àbí òní yọ ọlọ́run lòun yọ̀ ń darú ẹni bẹ́ẹ̀ níbi tá a nà ọlọ́run dé àmọ́ kì í ṣe ta gọ̀ tẹ́lómi ń pè lọ́gbọ́n. oṣù tí ń bọ̀ ní zakọ́ wo owó rẹ̀ ọwọ́ lọ yáwó nísìnyí torí kọ́mọba àyọ zaka agọ̀ tó pè lọ́gbọ́n nù ẹlòmíì ọ̀sáré lọ yáwó ń báǹkì ńgbọ́ ọkọ̀sẹ̀ kan tí zakọ́ wọ owó rẹ̀ àìrí òun yé báyìí lòun yá bọ́ọ̀ bá lè tan àwa ò lè tan lọ́hùn ni mo fi ní ọ̀pọ̀lọpọ̀ àgọ̀ làwọn àwọn èèyàn máa ń rògbò gbọ́n ni torí pé ntí ọba ba ayé èèyàn jẹ́ tí ọ bọ̀rún jẹ́ àgọ̀ ni èèyàn máa dùn rẹ̀ nínú yóò rògbò gbọ́n bẹ́ẹ̀yàn bá gbọ́gbọ́n àrékérekè débi pé sọ́tún lanza kọ́ wọ̀ ọyẹ sáré ya lówó yà á rí gbèsè wọ́n ti ní mìíràn bá ti jẹ́ gbèsè kọ̀ yọ sàká. àmọ́ tó bá jẹ pé ìtẹ̀yàn jẹ jẹ̀núlẹ̀ tí ọ̀sọ́gbà àrékérekè ń bẹ̀ òun gan ọ̀fẹ́ jẹ gbèsè gbogbo ńlá káyé èèyàn ò ní fẹ́ jẹ gbèsè. inú tá anabi máa bẹ lọ́run rẹ̀ sallallahu alaihi wasallam anabi máa dádó àgbèsè ṣe lọ́tọ̀ ni ọlọ́run dákun má sà yọ gbèsè kúrò lọ́rọ̀ mi anabi máa wí bẹ́ẹ̀ kọ́lọ́n kọ́ yọ gbèsè kúrò lọ́rọ̀ gbòwa náà béèyàn bá bọ́ ọmọlúwàbí èèyàn fi gbèsè sọ́run sẹ̀sọ́ yàtọ̀ fún tá a yé dà lónìí tó gbé gbèsè gan lẹ́lòmíì ní fi ń sọmọlúàbí bọ́ba wọṣọ gbèsè ni bàtà gbèsè ni kọ́là bọ́kọ́lé gbèsè ni bọ̀tẹ́ntọ́ bá tọmọlúàbí bá kù lára ẹ̀ tí ì bá yẹ pé kíní yẹn ha yẹnyẹn kọ́dà ya kíní ẹ sáré fún mi ní ó kíní kan bẹ̀ ó lé lẹ́nu ọmọlúàbí àfìgbà tó bá lé débẹ̀ ọ̀hún ọ̀wá arọ́gbọ́n mi ìdá máa náà jẹ gbèsè kó fura sí rẹ̀ ọmọlúwàbí yẹn ti ń yóò nìyẹn ọmọlúwàbí kan ò ní fẹ́ wọn máa pè wọn ló ń gbèsè òun là nẹ́bí sọ̀rọ̀ sọ́là fi máa dádùá gbèsè ṣe lọ́tọ̀ kọ́lọ́nkọ́ yàwá ya gbèsè so gbèsè téèyàn bá jẹ tí èyí ṣe pa gọ̀ lọ́lọ́ fi jẹ gbèsè tó pè lọ́gbọ́n ọlọ́run ní bọ́ba ti dínkù nílẹ̀ sọ́ọ̀bù tí zaka wọ̀ tó yẹ pé gbèsè lọ́fà ọlọ́run lẹ́yà irú ẹni bẹ́ẹ̀ kò sọ ọdọọdún ń bọ̀ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin nù májẹ̀mú ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́run ọba aláàánú jalla jalaluhu jalla ẹran tí mo lé olówó kan wí fún mi ní tí mo sọ fún yín lẹ́ẹ̀kan ọlá ń da gbogbo property ń sí mẹ́ta kóun kódà kan wá wàláìkè pọ̀jù fún tọ́lọ̀ ń ṣe fún un torí òun mọ background òun mọ bí òun ti dìde ẹni tí ò ní nǹkan kan ẹni tó ní kọ́dà àwọn èrò owó iléèwé san bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ olówó wa lónìí bọ́rọ̀ wọn ti rí nìyẹn àmọ́ dolówó tí wọ́n gbàgbé gbogbo eléyìí ọlọ́wọ̀n wa lè mọ wa débẹ̀ àwọn ẹlẹ́sìn kan bẹ tá à bá gbé tòun ti pé àwa mọ̀ pé kì í sojú ọ̀nà wọn wà nǹkan kí nǹkan ni bẹ́ẹ̀ bá gbọ́ye tí wọ́n ń yọ nínú owó wọn èlò wọn yọ tá mọ̀ ten percent wọ́n máa yọ one over forty lọ́lọ́ níwọ̀ yọ lọ́n ṣagídí ten percent which means lọ́pọ̀ mẹ́rin tọ́lọ̀ níwọ̀ yọ làwọn ń yọ ẹ̀mí ló làwọn máa yọ oṣooṣù ọlọ́run wa la ṣe ń rọrùn fẹ́yìn mùsùlùmí wàláì kò sẹ́sìn tó rọrùn ju islam lọ bóyá ọba tán rẹ̀ lókun ọlọ́run ní àà má mú wa lóṣooṣù oṣù mẹ́fà ńkọ́ má mú wa lóṣù mẹ́fà ọdọọdún ni ọmọ mú one point one over forty yẹn wá bọ́ ọba ti yọ ọtọdún yóò tún dóṣù méjìlá níbi tọ́lọ̀ ń sàánú wa dé ni mo fi ní gbogbo ẹni tó bá lóun gbọ́n agọ̀ ní pé sọgbọ́n tí òfin yọ sàká agọ̀ rẹ̀ dójú ẹ̀. so nípa báyìí májẹ̀mú zaka ẹlẹ́karùn-ún ni tamamul hawl kódò owó tá à ń wí gbọ́dọ̀ pọ́dún kan lọ́wọ́ rẹ̀ ọ gbọ́dọ̀ ṣe kínni ọ gbọ́dọ̀ pé ọdún kan kí zaka tó wọ̀ lápèjúwe nísìnyí ọ̀ṣọ̀wò kan àbí wọ́n bùn ọ́ àbí ọdógún nǹkan oní four hundred thousand lónìí tá à ń sọ̀rọ̀ yìí táwẹ̀ di mélòó àwẹ̀ di twenty twenty three lónìí okay. four hundred thousand rẹ̀ wọn nìkan ò ní o mùsàkà wa ń bẹ̀ ó di bọ́ di fourteen thirty one ọdún tí ń bọ̀ di twenty Ramadan báyìí ọwọ́ àṣẹṣẹ ṣe kínni àbí tó bá di twenty two twenty two ní ọ̀pọ̀ ọdún kan ọwọ́ àyọ kínni ọ̀ṣẹ̀ṣẹ̀ wa yọ one over forty odidi ọdún kan ọlọ́run mẹ́jà ara burú bówó ń bá ń bẹ lọ́wọ́ rẹ tó ń gbé lókè tó ń gbé lọ tó ń ṣe ọlọ́run wá kàkọ́lẹ̀ pé ń gbòdo oṣù kọkànlá owó yìí ó drop kì í ṣe pọ́ parẹ́ yẹnyẹn o ọkàn ṣe kíni ọ wálẹ̀ kọ̀ wá tó three seventy five òun mọ́ ọlọ́run láyọ̀ ń darẹ̀ bọ̀tọ́ bá fi pé àbólé lẹ́yìn ọdún kan rántí àwọn aláìní ń bẹ rántí aláìní tí ń ṣe wàhálà thirty days nínú oṣù tí ó gba three thousand wàláì lórí three thousand yẹn lómi bímọ ó tún lọ́mọ tí ó tún tọ́jú mẹ́ ẹ ẹ mọ wọ́ndà ń gbà mí pé tí ẹ bá ṣe pé nítorí bá kí alukurani ni ó ti dì máa pè làákàyè rẹ̀ padà because ìyẹn ọmọ wọ́ndà pé bó nàìjíríà gbàtà dé lónìí yìí bó o lè yẹn ṣe fẹ́ máa líìfù lórí ten thousand naira lóṣù kan ọ̀pọ̀lọpọ̀ baálé ilé mi gbogbo ní ti ń gbà lóṣù ju ten thousand lọ ìyàwó ń bẹ ọmọ ń bẹ kọ́lá yóò tún ṣe bùkátà. kọ́lọ́run ṣàánú wa.